gba first lónìí ẹnìkan ni wọ́n kàn lágbo pa ẹ dákun kí láà ṣe sí ọlọ́run yìí lọ ni ẹ rà mí ni ṣé wọ́n ní kí ẹ rárá lé akẹ́ máa fi ṣeré gbè nílùú kan bẹ́ẹ̀ àwọn tún kówó lé ni wọ́n kówó lé wípé àgbo tàwọn gbogbo àdúgbò yìí wọn ò bí náà dà títà wọn ò ní kàn pa tí àgbo wọn bá ti wá kàn tí tó tún kàn tó tún kàn títí yóò lè tí yóò lè rọ ráǹdì míì mà wọn à ní ẹ wa wọ́n ti jọ kọ́ pé tí àgbo tiyàn ọba lè continue ẹ five hundred thousand ẹ níbi tó le dé nàìjà yìí kówó ti ẹ̀rọ síbi wọ́n ti ní kẹ́ máa ta tẹ́tẹ́ sẹ́ran ilé yàtọ̀ afẹ́ fi sẹ̀sìn wọ́n ní kẹ́ máa fi kàn tí wọ́n bá ti kẹran tó di pé ho rẹ̀ dá ọlọ́run yìí lọ ẹ rà mí tí wọ́n bá ti jẹ́ káwọn ẹran kanra wọn tọkàn rọ lẹ́sẹ̀ ẹ rà mí so tí wọ́n bá sì jẹ́ wọn kanra wọn tọkàn kú wọn náà ti mọ̀ pé o ti múra o tún ti dẹ́sẹ̀ aláìlérò tó bá tiẹ̀ jẹ́ pọ́ ọmọdé ní bá ń sọ ọmọdé kí ní sàgbàlagbà tẹ́ẹ̀ fi ń wo wọn ràn tó fi jẹ́ pé àgbò tẹ́yìn rà nínú nínú gbogbo pákápáká yìí lẹ́tì rówó mú jáde ẹ̀ tí wọ́n fàgbó lẹ̀ pé kọ́ ọ̀nà ọmọ fi kàn ẹ̀ gbádùn ni. so àgbò tẹ́ bá rà fún léyà ẹ tọ́jú rẹ̀ dáadáa ẹ fún lóúnjẹ tó dáa ẹ fún lóúnjẹ tó dáa wáyé o tó bá dijọ́ léyà ẹran ọmọ jẹun títí tẹ́ fi pa kéésì dada kó gbóúnjẹ sí lẹ́nu kó máa jẹ o ntí mo kàn sọ ni pé a máa sọ yí pé ti dàárọ̀ ọjọ lé ẹ gbóúnjẹ kú lọdọ ẹran kọ gbọdọ jẹun láàárọ̀ léyà o títí tẹ́ fi ah, gbogbo àwọn àlọ́ burúkú ọ̀pọ̀ láwùjọ jẹun ẹ ẹ jẹun dáadáa ẹ sì mọ fi hàn ti lè náà ẹ ni màálù rọ onírọ́jú tẹ ẹ bá sójú bẹ́ẹ̀ lọ tẹ ẹ bá fọ̀ bẹ́ẹ̀ hàn yọ jàkùn gbogbo yín ni ó lè mu torí pé kò sí ní tọ́fẹ́ kú torí di eléyìí báyìí ẹ má fi ọ̀bẹ kẹ́ fi hẹran yẹn ẹ sì má fi yà jẹran ẹ má sọ ẹran lọ́nà tí àfi ní máa lọ wò ó lóòrèkóòrè torí pé ẹran ó lè fúnra rẹ̀ lókùn lọ́rùn dáin tí ó fi kú so ẹ kíyèsí tó gbogbo eléyìí báyìí òfin ṣẹ̀ríà wa sọ pé tí wọ́n máa sọ pé ẹran léyà mi ó ti di ẹran léyà o ń gbọ́dọ̀ lọ tà ń gbọ́dọ̀ figbá parọ̀ ẹran léyà rẹ̀ náà nù àfi tó bá kú ní ṣẹ̀ríà gbà pé o tó lè ra omi tó fi dì wáyé o bí ọdún léyà ti ṣe ń bọ̀ tá wà lásìkò ọlọ́lá ńlá tínú wa ń dùn pa jẹ́ mùsùlùmí ẹ gbàgbé pé. gbogbo àwọn àsìkò tá a wà nù rẹ̀ yín àdánwò ni o sẹ́ẹ̀sì dáadáa àbí àìdáa náà lẹ́kùkù ṣe sẹ́ẹ̀fì ẹ̀mí ìmoore hàn àbá ìmoore náà lẹ́sìn máa bá ká àwa máa lórí o adúpẹ́ fún Allah kọ́ràn wa lọ láti ṣe àwọn ẹ̀sìn tí ń bẹ lásìkò tá a wà nínú rẹ̀ yìí lọ́nà tí ó gbà mú yọ́nú sí wa aqulu qawli hadha. وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما àwọn aránṣẹ́ wa aràn wọn kí wọ́n jẹ́ afúnni nírò òdùnnú kí wọ́n sì jẹ́ olùkìlọ̀ fúnni afúnni nírò òdùnnú fáwọn ẹni tó ń tẹ̀lé ti Allah olùṣèkìlọ̀ fún àwọn ẹni tí wọ́n ya abetí lápá tí wọ́n kọ̀ láti tẹ̀lé ti Allah tó kọ̀ láti tẹ̀lé ti ìránṣẹ́ rẹ̀ torí káwọn èèyàn má bàa ní àwíjàre kan níwájú Allah tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà lẹ́yìn ìgbà tó ti rán àwọn ìránṣẹ́ ẹ rí i pé ìdí pàtàkì tí Allahu azza fi rán àwọn ìránṣẹ́ ìdí yìí ní agbára púpọ̀ ká má bàa ní àwáwí àwíjàre kan àhesọ kan níwájú Allah tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama lẹ́yìn tó ti rán ìránṣẹ́. nínú àyà mi falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna almursalin á bi àwọn ẹni tá a rán ìránṣẹ́ sí táwọn ìránṣẹ́ jíṣẹ́ fún yín àbí wọn ò jíṣẹ́ Allahu ni mo búra pàtó bi àwọn ìránṣẹ́ náà ṣe jíṣẹ́ àbẹ́ jíṣẹ́ torí ẹ̀ ọ̀rọ̀ pa àmọ́ wá wá wí ẹ́ wọ́lá iná tán mú lọ ni àmọ́ ríran gbà yẹn ẹ̀mọ̀ káyé ibi tí ọ̀dá wa sí nàìjíríà ibẹ̀ ń le díẹ̀ ó ní nǹkan kan tó fẹ́ sọ fún Allah tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà. àwọn aránṣẹ́ ọlọ́run wọ́n jíṣẹ́ ìlàjẹ́ pé kò sí nǹkan kan tọ́mọ èèyàn máa bùkátà sírú rẹ̀ láti soríire tó sì pa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò sọ fún wa. kò sì sí nǹkan kan téèyàn máa bùkátà àti nímà nípa rẹ̀ la tó ṣe pé anabi sallallahu alaihi wasallam kọ́kọ́ wa nípa rẹ̀ ṣùgbọ́n àìgbọ́ àìmà tọ́pọ̀lọpọ̀ fẹ́ máa fi ṣe ìkẹ́wọ́ Allahu azza wa jalla tún ti gbé kú ó fún àwọn èèyàn ká tí orígun mẹ́rẹ̀ẹ̀rin lé ayé láti máa ṣàlàyé ẹ̀sìn yìí láti máa sọ kí ni ń jẹ́ Islam kí ni jẹ́ ntí a fi rán anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sí gbogbo àgbáńlá ayé láti máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lédè tí kálukú gbọ́. so ní àwáwí kan tó fẹ́ sọ kò sí àhesọ kan tó fẹ́ rí wí nítorí wípé gbogbo ọ̀nà ni wọ́n ti dì mọ́ àìgbọ́ òsì àìmọ́ ti bùṣe ìwọ tó gbọ́ tó gbà ìwọ ló kù tó rojọ́ ara rẹ̀ náà ni kútùbà tá à ń ṣe léde Yorùbá yìí èdè lárúbáwá iná wọn máa fi ń ṣe kútúbà ǹjọ́ wa tọ́ ká ṣe kútúbà léde míì tí èsè lárúbáwá inú jẹ́ ká kọ tírà kan lórí ẹ̀ àbájáde ìwádìí ó pé bẹ́ẹ̀ ni ó tọ́ kí wọ́n ṣe kútúbà fáwọn ẹni tí èsè lárúbáwá léde wọn torí ní tá a gbà lérò pẹ̀lú kútúbà kì í ṣàdúà ní tá a gbà lérò pẹ̀lú kútúbà ìpàkíyèsí àwọn èèyàn ni sí dáadáa tí wọ́n ń ṣe kí wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ sáì dáa tí wọ́n ń ṣe kí wọ́n lè bá a pàtì ńgbà tẹ́ ẹ̀ bá gbédè tí mò ń sọ kí lẹ fẹ́ mọ̀ tá à ń sọ mò ń sọ̀rọ̀ mò ń làágùn ẹ̀wọ̀n àwọn òkú tó náà wá parí yóò kúkú pé kí wọ́n ṣe kọ́ ọ́ mọ́ ẹ gbọ́ tí mò ń sọ ni ká àwọn akọ́kẹ́ òní àwọn akọ́kẹ́ ò torí ẹ òfin ọlọ́run gbà torí pé òfin ọlọ́run sọ pé wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahum àrùn ìránṣẹ́ kan sáwọn èèyàn àfikọ́ jẹ́ elédìí àwọn èèyàn rẹ̀ tá a rán sí kó lè bá a máa ṣàlàyé fún wa torí àwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé báwọn èèyàn ọba tiẹ̀ jẹ́ lárúbáwá àmọ́ tó ṣe pé gbogbo wọn gbọ́ lárúbáwá àbí ìtọ́pọ̀jù nínú wọn lọ́gbọ́ lárúbáwá ni wọ́n wá wá sí jùmọ̀ èdè lárúbáwá láfi ṣe kútúbà àmọ́ ń gbọ́ ọba yẹ pé ìtọ́pọ̀jù nínú wọn wọn ò gbọ́ lárúbáwá wọn ò mọ lárúbáwá yọ kàn dàbí ìgbà tó ṣe pé à ń kàn pọnmi sẹ́yìn gbá à ń pọnmi ságbọ̀n ni wọn ò ní máa ń tà ń sọ ẹ bá wọn sọ̀rọ̀ léde wọn àmọ́ tó bá kan pé ẹ fẹ́ ka ayé alukur'ani ẹ kà bó ṣe wá ẹ fẹ́ sọ nípa àdìsí ẹ kà bó ṣe wá kó tó di pé wàá máa sọ̀túnmá rẹ̀ fún wa ṣebí torí kẹsàn-án lè yé wa náà gbogbo ẹ̀ kí ni nǹkan tó fẹ́ wá sọ ikú mú ọ máa tún ṣẹbọ dìda yìí kí ni tó fẹ́ sọ kó mú ọ máa sọ òṣàdìsín. So, kí ni tó o fẹ́ kó tì ọ lọ sí dansógun òfò títí dàsìkò tá a wà yìí ah o lè o lè sọpọ̀ ọ̀gbọ́rí wàláhì tàláhì ò tó bẹ́ẹ̀ o lè sọpọ̀ ọ̀mà pé kódà ò tó bẹ́ẹ̀ asán ní kọ̀kọ̀ asán gbangba àtúnsọ atẹ́gùn tún gbé àtúnsọ lórí ẹ̀rọ tó kárí gbogbo ayé kí ló fẹ́ sọ ní ìsìn ẹnu rẹ ò lè ràn kó síbi tó ti lè yanu tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹnu rẹ ò ní rùn ẹ̀sìn ọlọ́run ti kárí àwọn èèyàn ti gbọ́ ń pa rẹ̀ ẹni tó gbọ́ tí ó gbà wàláhì wà lókùtò òròjọ́ sọ̀rọ̀ kí ni ti gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ tó olóòní pòsàlẹ̀ yín tì eégún lu yín ó sì tún máa sponsor rẹ̀ ọ sọ yìí pé ìwọ ń tiẹ̀ oògùn òfo náà lọ́ọ̀bà kú àti pé tó ọba kú tán kó kó kàn sí ọlápọ̀ kó kó kàn sí ọlápọ̀ tún kó kó kàn sí ọlápọ̀ òsì kó dì kan rù ọ àdìwàlùkìyàmà ẹ rí i pé ìgbà tí wọ́n wá ń ṣèkìlọ̀ fún wa àwọn èèyàn pín sí méjì ọ̀nbẹ nínú wa àwọn ẹni tí Allah tó rọ orí wọn torí pé oníkálukú ronú pé ńgbà mo wálé ayé mo dá wà ní bí mo bá kú èmi wọn dàgbé sí sàárè mi bọ́ba dáa tó dùn èmi ní ń dàmà bọ́ba kan tó bá burú èmi náà ní ń dàmà à ìfẹ́ kí tèmi ó burú ìfẹ́ kọ́ka kó àwọn bára wọn sòdodo ọ̀rọ̀ wọn tẹ̀lé òdodo à abẹ́ Allah kó sì wá lọ́kàn nínú irú àwọn eléyìí àwọn kan wá wà tó ṣe pé abẹ́tí lápá ni wọ́n agídí ìfẹ́nú àìmọ̀kan ò lè rí tọwọ́ wa gbà á ń bọ̀ síbọ̀sí tinú wa àwọn náà pọ̀ jù láwùjọ Yorùbá yìí wọn ò fẹ́ràn ẹ̀sìn Ọlọ́run rárá rárá wọ́n sì fẹ́ wọ àlìjánà bíi sàlám sáà mọ̀ pé eré lálìjánà àlìjánà ẹrù Allahu ni ẹrù Allah ó sì wà torí ẹ ẹni tí ń sin Allah lójú méjèèjì kò mọ bí ó sì ka àràtà tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà báwo wá nìwọ tó ń sẹ́ lójú mẹ́wẹ̀ẹ̀wà ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n mọ̀ pé mùsùlùmí ni tá a sì mọ̀ pé ntọ́ dájú sáká ni pé babaláwo ni nílùú kan ẹnìkan ṣaláìsí àwọn èèyàn péjọ síbẹ̀ wọ́n á ní baálé ṣègùn ló kù ẹ̀yin tá à ń rí yìí bíi mùsùlùmí nìyí àwọn ìyá kan borí àwọn kan dé fìlà gbogbo àlàáfà àbó ló ti jẹ́ mùsùlùmí bàbá ah, ah, baálé ṣègùn babaláwo àgbà nílùú àkọyẹ ká rí bẹ̀ o àwọn baba ń lédì àwọn ọmọlẹ́gbẹ́ wọn ní lédì àwọn nìkan ló yẹ ká bá ń bẹ̀ torí pé wọn ò gbọ́ ìsìláàmù wọn ò gbọ́ yé ìdí nu wọn da lúrú papọ̀ mọ́ sápà ọ̀pọ̀ ẹ̀máyé lè má mú tọ́yẹ pé ẹlẹ́bọ gidi ni ẹlẹ́bọ gidi tí ń gbé òòṣà tí ń gbé ọ̀sà lárugẹ tọ́yẹ́ pé òní òsùrè fún eégún òní òsùrè fún orò òní òsùrè fún wa tó bá ń sọdún òsà kan lù wọn tó bá bí ọ̀dà kápọ̀ ba ló fi ọjẹ lè má mú tó bá bá ń sọdún òsà tó bá bí ọ̀dà ìwọ lè má mú má lọ sàdúrà fún. àfi tí ẹ bá sílẹ̀ káàrò ẹ tú láwà ní lórí ẹ. wàhálà kù ti mà ọmọ ogún kó tó lọ gbìn pàṣẹ ọgbà lè lọ́dọ̀ ọba ẹlẹ́bọ ní ṣe gbẹ́bọ lárugẹ wọn ò bí ọ̀dà. bẹ́ẹ̀ ni irú rẹ̀ náà láwọn àpè à ń ṣe ìsìláàmù ìsìláàmù kò sí bó ni ó sì wá jẹ́ pé ọjẹ́ ẹlẹ́bọ gidi ó sì máa sọ pé òun ṣe Islam kí ló dé tẹ̀ fi máa bẹ̀rù àwọn àfa gan kí ló dé ṣebí kí wọ́n máa pààyàn ni ṣé ń bẹ́ẹ̀ nu kí ohun tí mo kàn lè ké sí ọ tó kù ni kò sí tọba kéke tọlọ nfinna anabi muhammed sallallahu alayhi wa sallam torí alhamdulilayi awa amadoju ami kò sínú kéw ntí nǹkan ké sí ọ pé ọyá di ọpọlọ mo paláṣẹ pé kó da alábàáhùn kò sí bàtà wọn jẹ́ ń pè láàfà àwọn babaláwo lásán ni torí pé gbogbo nǹkan wọn mọ̀ àfi kí ó wọn mọ bá a ṣe pọwọ́ dà wọn mọ bá a ṣe dún kòkò máyà ọ̀kan ní ẹnìkan ṣẹ̀ wọn wá lọ túbá lọ́dọ̀ rẹ̀ ńlẹ̀ bàbá ẹ má bínú ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kọ́ máa rà lọ́wọ́ ó ní o tún láyẹ̀ o tún wá bó o ṣe wà yẹn mú kanu méjì nínú kí n sọ ọdọ alábàáhùn àbí kí n sọ ọdọ pọlọ ah ẹ dákun nínú gbàgbọ́ ta ló lè yíyàn padà bẹ́ẹ̀ Allah àwọn babaláwo lẹ ń pè láàfà ẹ wá rí i pé wọ́n ń ṣàlàyé ẹ̀sìn òdodo fún wa àwọ̀ wa pé ìfẹ́ ẹnu bá báwọn baba wa àìmọ̀kan iná làwọ̀ bá kú ẹ̀rí táwọn èèyàn ń kú lọ́kọ̀ọ̀kan ń ṣèyàn láàánú wọ́n ń kú lọ́kọ̀ọ̀kan lórí ìbàjẹ́ agídí wọn lé ètò àtọ ò lè gbà tọwọ́ wa gan ká tó pé tinú wa tó bá jẹ́ pé tá a bá pa nǹkan yìí tì làwọn tó wà àlìjánà àlìjánà ru tiẹ̀ tó ń sàlàyé àfẹ́ àbí tí Yorùbá ń bá kọ́kọ̀ nù síbẹ̀ yìí náà mọ̀ àmọ́ mo ti máa ń sọ ìgbà tí ẹ̀tànjẹ́ ń bọ̀ wálé ayé ilẹ̀ Yorùbá ń balù rẹ̀ bá sí i nísìnyí olórí ń fọ gbàtà olórí olórí ń fọ ọ wà lọ bá àfa kan baba orí ń fọ mi o orí fọ ìpọ ìmọ̀ntà ṣèṣe mo ní sáwọ́ abayín ni ta lè yẹn máa lọ sábà ọ wá sábọ̀ ọba gbé igbá kan lé ọ lórí ní máa ń pọ̀ fún un ní díjú díjú wọn náà bá díjú. ní bá ń pọ̀ fún ní bá ń pọ̀ ṣé ìwọ bọ́ọ̀ bá tẹ́lẹ̀ ọ yẹ ọmọ mọ̀ nísìn àbí ó yẹ kó ọmọ babaláwo tẹ́lẹ̀ sọ yẹ àbí yẹ ṣé kùránì ní so irú náà ni fò kú àánà láti máa pera pé já lọ sí sí lágbájá la èèyàn kú kò kú mùsùlùmí kò lè wúlò a ah, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mọ̀ ń rọ̀ yín mọ̀ ń bẹ̀ yín mò ń rọ̀ yín mọ̀ ń bẹ̀ yín mò ń bá yín sọ̀rọ̀ lọ́nà tó yẹ kí onílàákà ẹ̀ ọgbọ́ kó fi ṣèwà hù ara wọ ọ̀ràn náà wàláhì tàláì ara wọ ọ̀ràn náà tíyẹn bá ronú dáadáa kí ló dé tí Allah fi sọ pé iná lòun ò fi jó àwọn ọ̀tọ̀ òun ara wọ ọ̀ràn náà agídí ìfẹ́ ẹnu àìmọ̀kankan máa bá a ká wàláhì kọ̀ràn wa. ya qaumana ajibu da'i Allah ẹ̀yin yẹn wa ẹ dá ẹni tí ń pè yín lóhùn wípé kẹ ẹ wá tẹ̀lé ti Allah ẹ dá lóhùn wàláhì wọ́n lọ́jà àǹfààní rẹ̀ ìwọ ló dunnú lọ́jọ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìwọ ló wà nù gbádùn ńlá lọ́jọ́ tí iná máa jó àwọn èèyàn iná tí ò sí ọjọ́ tí ó tàn lá láéláéláéláé ni ó máa wọn tó ti gbọ́ tó ti gbà wàláhì wọ́n ló sóríire. So bẹ́ẹ̀ ni tọba gbọ́tọ̀ gbà lónìí wọ́n mọ̀ fi ọ ṣe yẹ̀yẹ́ wọn náà ti lọ gbẹ̀sìn àbí ah baba tí n bá gbẹ̀sìn sẹ́sìn ni kí n gbà ni ok ẹ̀sìn àwọn tí máa kó mílíkì fún ya wọn ẹ dákun ẹ mẹ́nìkan wá tó kó mílíkì fún ya rẹ̀ rí sẹ́mi pé yorùbá mọ ẹnu fi bà nǹkan jẹ́ torí pé àwọn ò fẹ́ soríire kò wá wù wọ́n kẹ́lòmíì náà soríire wọn ò ní fẹ́ kó sẹ̀sìn òdodo kódà lágboolé yín tí wọ́n bá kíyèsí pé wọ́n pe sọ̀láàtì àṣùbọ̀ ọ̀lọ́ wọ́n pe sọ̀láàtì òlóhùrọ̀ ọ̀lọ́ wọ́n pe asiri ọ̀lọ́ wọ́n pe magrib ọ̀lọ́ ìṣáì ó tún lọ mọ́sálásí pé ah ṣé ara ilẹ̀ haúsá ni wọ́n ni irú imáàni wo leléyìí àwọn èèyàn máa gbé ọ̀dọ̀ àfa ẹ gbé ọ̀dọ̀ àfa fọdún méjì mẹ́ta mẹ́rin wàláhì wàláhì fọdún méjì mẹ́ta mẹ́rin o àfa àgbọn ò dìde lọ si lọ sí sọ́láàtì tó bá yẹ lọ́jọ́ jùmọ̀ làáfà gan tẹ́yìn lẹ́yìn kí ó wàláì ni ó tó dìde kó ń lọ mọ́ṣáláṣí kí àlọ́ ẹ fẹ́ rí eléyìí so kí Allah kọ́dákun kọ́ mọ̀ sí wa lọ lórí ibú ń bá yẹn lẹ́rù wàláì kọ́mọ̀jẹ́ ọ jẹ́ pé ìwé jahannama làwa gbà wálé ayé nítorí pé ẹni tí bá yóò yóò tẹ̀lé ti Allah yóò tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn yún pẹ̀lú ẹnu burúkú wọn wọn ò ní kankan tá lè ṣe fún ọ wọn ò lè gbé ọ wà àlìjánà wọn ò lè dámú ọwọ́ náà ọwọ́ ọ̀sọ́nu tó ọlọ́run sá fún náà ni kò jù bẹ́ẹ̀ lọ kó wọ́n sọ ọ lẹ́nu kí wọ́n wà àlìjánà kó sọ ọ lẹ́nu kí wọ́n má sórí ibú torí pé gbogbo ẹni tí ń sa ìdá tí ń sa burú wàlá àwọn náà mọ̀ láìdá wọ́n mọ̀ láburú àmọ́ kí lára yóò sọ ìní ń dà wọ́n láàmú torí ẹ dákun kó ní kálukú wa máa ronú ikú kò fọjọ́ orí tó bá a ti ṣe pẹ́ láyé sí kìí ni Allah fi tó tọ́jọ́ kálukú bá ti tó ń lọ náà ni àwa náà ṣàdédé ṣẹ́kù ọjọ́ wa ni ò tí ì pé ẹni tó gbọ́n nínú wa lẹni tó tètè máa pàkíyèsí ara rẹ̀ tí ó sì máa ṣe ń tọ́ da tọ́tọ́ torí ká má bàa kábàámọ̀ níbi tá a ti ní lè ṣàtúnṣe ìdánwò táwọn máa ń ṣe wọ̀nyí wàhẹ́ẹ̀kì ni nẹ́kò ni jambo ni kíníkan ni èwo wọn ètún ṣe tó bá fẹ́ẹ̀lì yunifásitì wọ́n lè kó ní carry over tí carry over ọ̀bá ràn ah tó o bá rìsíìtì tó o rí tó o rí páàsì ọ̀ carry over tó o bá rí carry over náà mú ó rìpíìtì kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyé ni talqiyam àwọn ìtúnṣe bẹ́ẹ̀ bá ti lè kú ní ìsìn tó ti hàn pé lórí ibú ni wàhálà ó ti parí ayé ẹjẹ ń padà lọ ṣàtúnṣe kò sí torí wọn gbà fẹ́ nìkan bẹ́ẹ̀ rí ó sì lè jẹ́wọ́ lọ́jà kọ̀kọ́ ẹ jẹ́ ká máa bára wa sòdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká jìnnà sáwọn olórí ibú ọ̀rẹ́ àwọn ẹni tí máa fẹ́ kí ti gbogbo èèyàn náà bàjẹ́ bí tí wọ́n ṣe ta àwọn ẹni tí kì í fẹ́ kẹ́nìkan kún sóríire toró ti hàn pórí ibú làwọn fẹ́ ṣe àwọn kó bọ́ pọ̀lọpọ̀ wọ́n kó bọ́ pọ̀lọpọ̀ wọ́n kó bọ́ pọ̀lọpọ̀ torí pé ẹni tó bá ti rí i pé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí yóò padà já sóríire orí ibú ló ń sì fẹ́ ṣe ẹ rí i pé kò ní fẹ́ kọ́ sẹ́kùndì oríire o torí ẹ abẹ Allahu azza wa jal fáwọn òkú tó kú ní mùsùlùmí lórí pé wọ́n ń sin Allah wọ́n ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam pé kí ẹlẹ́dàá kó gbàbọ̀ wọn kó sekú ní sinmi fún wa kó ṣe wọ́n ní ọmọ gbogbo gbàtà náà bá ń bẹ láyé abẹ Allah kó jẹ́ ká máa bẹ lórí al-Islam gbogbo ìgbà tí ó bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-Iman kó ṣe ọjọ́ tá a kú kúrò láyé ń bì ní ọjọ́ tí ó dáa jù fún wa kó jẹ́ kí ikú kó ká iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ kó ṣe wá ní ọmọ àlìjẹ́nà àlìjẹ́nà tó ga jù Jannatul Firdaus Allah kó dákun kó fi ta gbogbo wa lọ́rẹ̀ẹ́ ká rántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àsìkò ọlọ́lá ńlá tá a wà nínú rẹ̀ yìí tá a sì ń sọ̀rọ̀ nípa àlejò ńlá tí ó padà wá bá kálukú wa ìyẹn ikú pé ọ̀gá wa anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà lẹni tí Allah fèsì sábàbí ká mọ gbogbo dáadáa yìí nínú wọ rẹ̀ lórí wa ní ká máa ṣe àsọ̀láàtù fún torí pé Allah àtàwọn màlàíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtù fún او اقوالا سي او تاج مسلم كما سي او صلاته فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا